السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله باب بيان جماعة من الشهداء في ثواب الآخرة يغسلون ويصلى عليهم بخلاف القتيل في حرب الكفار وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشهداء خمسة المطعون والمدقون والغريق وصاحب الهدر والشهيد في سبيل الله متفق عليه وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهداء فيكم قالوا يا رسول الله من قتل في سبيل الله فهو شهيد قال إن شهداء أمة إذا لقليل إن شهداء أمتي إذا لقليل قالوا فمن هم يا رسول الله قال من قتل في سبيل الله فهو شهيد ومن مات في سبيل الله فهو شهيد ومن مات في الطاعون فهو شهيد ومن مات في البطن فهو شهيد والغريق شهيد رواه مسلم وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد متفق عليه وعن أبي الأعور سعيد بن زيد بن عمرو بن النفيل أحد العشرة المشهود لهم بالجنة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح وعن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن جاء رجل يريد أخذ مالي قال فلا تعطه مالك قال أرأيت إن قاتلني قال قاتل قال أرأيت إن قتلني قال فأنت شهيد قال أرأيت إن قتلته قال هو في النار رواه مسلم ní ìtẹ̀síwájú bí tí a bá àlàyé nínú tíra àfáwà Abu Zakariya Yahya bin Sharaf النووي alayhi rahmatullahi ta'ala abiyọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ ṣe bá kẹwọn lábẹ́ kìtàbù jihad àwọn báàbù àbí àbúwà èyí tí al-Imam Nawawi alayhi rahmatullah tí wọ́n mú wá ní abẹ́ kìtàbù jihad àwọn àbúwáàbù náà ó kéré ní àwọn àhàdísì tí wọ́n mú wá lábẹ́ rẹ̀ báàbù alákọ̀ọ́kọ́ lábẹ́ kìsàbùl jihad òun náà ni báàbù bayani jama'ati min ash-shuhada'i fi thawabil akhirah ojúpọ̀nà àwọn ọgọ́rùn èèyàn kan mina ṣùwádà tó ṣe pé nínú àwọn tákòókò ṣẹ̀yídí ni wọ́n wà fi sàwábìl àkhírọ̀ a mọ̀ pé wọ́n ní ṣẹ̀yídí látara wípé ẹ̀san talqiyama ò ní wọ́n fi jẹ́ ṣẹ̀yídí ayé júùnà àkàmì dúnìyà nínú ìdájọ́ èyí tó rọ̀ mọ́ ṣẹ̀yídí ẹni tó kúkú ṣẹ̀yídí ní ti ìdájọ́ rẹ̀ tayé ìdájọ́ àṣàhádà kò tàrátàbà lé wọn lórí ṣùgbọ́n tó bá jọ́ wulẹ̀ kìyàmá nínú àwọn ṣùhádà lọ́lọ́run yóò tò wọ́n sí. àwọn wọ̀nyí yugasalud wọ́n wẹ̀ wọ́n wàyùsọ́lá àléyìn wọ́n sì kírun sí wọn lára ìkìláfìlọpọ̀tílì ìhàrìbì ìpùpà àwọn fi èyí yàtọ̀ sí àwọn tí wọ́n bá kú àbáwọn tí wọ́n pa sí ojú ogun ẹ̀sìn láàrin àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn kèfèrí báàbù yìí àfọwà alìmọ́mù náwàwí alayhi rahmatullah wọ́n ká sọ kúrò lójú àwọn nǹkan tó lè múrù jú wá fún àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kódà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń béèrè béèrè lérí ẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe bà wá àwọn tá a fẹ́ máa gbéyàwó yìí wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn tí wọ́n kúkú ṣẹ̀hídí tá a lè pè ní ṣẹ̀híd ṣẹ̀híd ṣẹ̀híd min haithu alhukmi wasawab níbi ìdájọ́ àti ẹ̀san wọ́n yàtọ̀ síra wọn àwọn kan bẹ ṣùwádà ni wọ́n ṣẹ̀yídí náà lápè wọn wọn kò ṣẹ̀yídí àmọ́ min haisu sawabil akhira ẹ̀san ìjọ gbọ́dọ̀ alqiyama wọ́n gbẹ̀san kí ni o ṣahada àmọ́ ìdájọ́ tó rọ̀ mọ́ ẹni tó kúkú ṣẹ̀yídí láyé kò ní sí fún wọn àwọn kan sì ń bẹ ikú ṣẹ̀yídí ni wọ́n kú ìdájọ́ pé wọ́n kúkú ṣẹ̀ẹ́dí nítayé yóò wà fún wọn wọ́n sì tún gbẹ̀san tó bá di ìjọgbọ́n jalkiyama pé kú ṣẹ̀ẹ́dí ni wọ́n kú àwọn kan ṣoṣo ni wọ́n gbà méjèèjì òun náà ni alkotil fi harbil kufa àwọn tó bá yẹ pé wọ́n lọ jagun sójú ogun ẹ̀sìn láàrin mùsùlùmí àti kèfèrí tán wá kú sójú ogun gẹ́gẹ́gẹ́gẹ́ ṣẹ̀yí bí irú àwọn yẹn ìdájọ́ ikú ṣẹ̀yìdí ó wà lórí wọn kí ni ìdájọ́ náà la yugasalun wọn ò ní wẹ̀ wọn wala yusalla alayhim wọn ò ní kírun sí wọn lára aṣọ tó gbá ń bẹ lára wọn náà ni wọn fi wọn irú àwọn èèyàn ṣẹ̀yìdí yìí gbogbo ń ta kàkálẹ̀ yìí àkáàmù ti dúnúyà nìyẹn ìdájọ́ ọ̀tayé wọn ò ní kírun sí wọn lára wọn ò ní wẹ̀ wọn wọn ò sì ní fi aṣọ gbé aṣọ funfun tán wọn ní fi sí wọn lára wọn lọ sùn wọn aṣọ tó bá ń bẹ lára wọn náà ni ó fàbò wọn lérí kí ní fi lọ sùn wọn tọba tó wá di dọ́gbọ́dà kìyàmá wọn ó tún gba aládàá pé wọn kúkú ṣẹ̀yìdì ṣùgbọ́n àwọn ìpín kejì nínú àwọn tó kúkú ṣẹ̀yìdì àwọn kì í apè wọ́n níṣẹ̀ yìí bí ni ṣùgbọ́n kìí pé wọ́n kú sí ojú ogun ẹ̀sìn wọ́n ń jẹ́ṣẹ̀ yìí bí wọ́n kúkú ṣẹ̀ yìí bí pẹ̀lú pé wọ́n ó gbà ládàá ẹni tó kúkú ṣẹ̀ yìí bí dọ́gbà kìyàmà ṣùgbọ́n bá àwọn ẹni yẹn á wẹ̀ àwọn á kìíní sí wọn lára á fọṣọ sí wọn. mo rò pé tí nítorí kí ká ṣàlàyé eléyìí ó ní pé ẹnìkan ó jáde láyé látara pé ó jóná tó fi kú ni irú kan náà tún ẹnìkan náà òun náà tún bọ́ sí odò ó kú sínú omi wá ń ṣé ká lọ sí báyẹn ni àbí wọ́n kírun sí la torí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n panu pọ̀ pé ẹni tó kú sínú odò báyẹn náà ikú ṣẹ̀rí lò náà kú tó kú sódò tọ̀ báwọn wá sọ pé kúkú ṣẹ̀yí bí ìmísìn ṣé wọ́n wà kírun sí la ṣé wọ́n wẹ̀ẹ́ ó wá ń bẹ nínú ẹnìkan láàrin wọn òun wá sọ pé pẹ̀lú tó dá wọn lójú ni pé ẹni tó bá kúkú ṣẹ̀ yìí dí lá yorùbá sàlú wà láàyè sọ làálẹ̀ wọn ò ní ìwẹ̀ wọn ò dẹ̀ ní fíìmù sílá ṣùwàbí táálí lókùrùgbà tá a bá ti àdúrà ìpẹ́ ni tí ó kú sódò yìí o ìkúṣẹ̀ rí ló kú àtẹ́bí kí wọ́n mọ̀wẹ́ o ọ̀rọ̀ yẹn wá di fáńfà ẹnìkan wá pè ó lè wá sọ̀rọ̀ yẹn ah, mo ní rahimallahu ulama'ana kọ́lọ́nkọ́ bá káwọn àfà àwọn ti ṣàlàyé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tó kúkú ṣẹ̀yídí tí wọn ò ní wẹ̀ tí wọn ò ní kírun sí láà òun lẹ́ni tó kú sójú ogun kẹsìn bayna al-muslimin wal kufar ṣùgbọ́n ẹni tó bá lọ jẹ́ wípé àwọn ìran ṣàhádà tó kù òun ló bá kú ṣẹ̀yídí náà ni àmọ́ dúnà àhàkámi àṣàhádà tí fìdúnìyà àwọn ìdájọ́ tọ́rọ̀ mẹ́ tó kú ṣẹ̀yídí níta yé àní ìlò lórí ẹ̀ kí ni ìdájọ́ náà wọn ò ní wẹ̀ wọn ò ní kírun sílá wọn ò sì ní fàgọ́ sílá àwọn tó kú sójú ogun nìkan ìyẹn wà fún àfọ́ àwa Abu Zakariya wọ́n á fẹ́ fi àlàyé yìí rinlẹ̀ náà fi mú báàbù yìí wá gbogbo àwọn hadith wọn fẹ́ kó wá lábẹ́ rẹ̀ wọ́n fẹ́ fi ṣàlàyé pé bọ́nà yẹn ṣe pín ṣùhàdá fìlìfọ́kùnmí wàtàwàb wàṣùhàdá fìtàwàb faqat dúnàl fọ́kùnmí lóko tí wọ́n báyìí tọ́wọ́ ṣàlàyé fún wa. wọn kọ́lọ́wọ́n bá kó bá yọ́nú sí wọn. Qala Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá tí ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́wọ́n bá ń bẹ fún ó sọ báyìí pé aṣùhàdáwù khamsa aṣùhàdáwù khamsa wọ́n lójíṣẹ́ ọlọ́wọ́n bá ní fẹ́ra wọn tá a lè sọ pé wọ́n kúkú ṣẹ̀yí bí ìran èèyàn márùn-ún ni wọ́n.

tó ṣe pé tó bá ti lè bẹ́ẹ̀lẹ̀ ní ìlú kan báyìí yóò mọ ọ̀ràn ní kíákíá tó ẹni tó bá rẹ̀ ti mú kíákíá báyìí ní ọmọ gbẹ̀mí wọn ní ń pè ní àtọ̀rọ̀ wọ́n ní almatrun òjíṣẹ́ ọlọ́run ní àkọ́kọ́ ẹni tó bá ṣe wípé in tó ṣokùnfà ikú rẹ̀ òun náà ní tọ̀rọ̀ àjàkálẹ̀ òun fọwọ́ ṣẹ̀hìdì ikú ṣẹ̀hìdì lóko walmabtun almabtun min ìtumọ̀ táwọn àfáà tí wọ́n fún ọ̀rọ̀ yìí ó pọ̀ ó ń bẹ nínú ìtumọ̀ táwọn àfáà fún ẹni tí inú ń rún pa igbe inú ń lókè títí títí tẹ́mi fi bọ́ra rẹ̀ abẹ́rẹ́ tó ṣe pé bẹ́ẹ̀ jẹ pọ́ìsìn kátọ̀ án kì í ṣe kó wọ́n máa gbé pọ́ìsìn jẹ ọ wá pariwo inú inú inú inú inú torí gbọ́dọ̀ kìámà àbí dáhùn bàbọ̀ àìsàn inú bí ọ́sà àbí nǹkan kan ló sáàmù nínú tó dìrọ̀ mọ́nú tí tó fi jáde láyé ọ̀nà ń pè ní al-mabtun al-mamata bi maradil batni ẹni tó ṣe wípé ariwo inú òun ló pa tó fi jáde láyé wàkílà bil ishal àwọn kan tiẹ̀ sọ wípé ẹni tó ṣe wípé wọ́n sàn gbẹ́gbẹ́ ni ṣe pé sàn sàn yàgbé yàgbé títí títí tẹ̀mí fi bọ́ sẹ́wọ̀n pé ẹni tí àìsàn kọ́lẹ́rà yóò ṣe máa bì yóò máa yàgbẹ́ yóò ṣe máa bì yóò máa yàgbẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kò ṣọ wa ń bẹ̀. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ànábì ní ṣahid wal ẹni tó ṣe wípé ó tẹ̀rì sínú omi bẹ́yẹ ó ń lúwẹ̀ omi bá gbé lọ àbújá sínú omi ó já sínú kàdá kó tó di pé wó rí mú ó ti mọ̀mí yóò ọ̀nà farik ṣẹ̀yìdí lọ́nà wà sọ́ọ̀ṣìbùl hábì ní ẹni tí ilé wó pa bẹ́yẹ wà nílé ọlọ́nkọ́ṣọ́ wa mẹ́rin alhajmu una eh idha idhan hadama aljidar hmm aw in adamat aljidran tí gana bá wó tani yasi wa nule abon lọ gana wó àbí bridge já tó wà lábẹ́bẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ṣẹ̀hídì ni lànàbí pè ní wà sọ́ọ́ṣíbùl hábìlì wà ṣẹ̀hídù fi sabilillah àti ẹni tó bá ṣe wípé ó lọ jagun sí ojú ọ̀nà ọlọ́run ọba láàrin mùsùlùmí àtàwọn kèfèrí wọ́n wá pa sójú ogun yẹn muttafaqun alayhi hadith ń bẹnu tírà fún Bukhari àti Muslim pẹ̀lú ẹgbà wa kan náà hadith alákọ̀ọ́kọ́ yìí kí a ṣàlàyé ní ṣókí lórí ẹ̀ka tó bọ́ sí hadith ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé àwọn ìran èèyàn márùn-ún sára sálàmù sọ ń bí tánà bí aṣùhàdá khamsa àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídí márùn ni wọ́n àwọn àfáà ní ádádù tánà bí sọ yìí la yufidu alhasra kò mọ́ lórí márùn yẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi tánà bí fi ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ márùn yẹ̀ lànàbì fẹ́ ṣàlàyé fún àwọn èèyàn torí pé àpadà ráwọn rìwáyàtì míì tó tún sọ òǹkà àwọn míì tó ju márùn-ún lọ. àṣùwádà khamsa àṣùwádà àwọn àfà al-Imam Nawawi alayhi tí wọ́n kọ tíra tá n káì àwọn náà ni wọ́n tún ṣe shar'u Sahih Muslim lin-Nawawi ìgbà tí wọ́n ń ṣàlàyé nípa hadith yìí wọ́n wá mú wá nu tíra wọn tó jẹ́ sẹ́rí sọ́yìn Muslim wọ́n ní tán bá ní ẹnìkan kúkú ṣẹ̀yídí ṣẹ̀yídí limada súnmìyà al-maqtul al-qatil fi sabilillah ṣahida àwọn limada súnmìyà ṣahida ṣahida èyí tí wọ́n fi ń pe ẹni tó kú ṣẹ̀yídí ní ṣẹ̀yídí nínú ṣahada wọ́n mú ọ̀rọ̀ táwọn afáà sọ ó pọ̀ lérí ẹ̀ wọ́n ní súnmi ash-shahid bihadha al-ismi bi anna al-mala'ikata yash'aduna mawtahu fa kana mashhuda ó ń bẹ nínú wọn tí wọ́n ní ìgbà tẹ́mi bá fẹ́ jáde lára àwọn ẹni yẹn àwọn màláíkà wọn ó jẹ́rìí sí wípé látara ṣàhádà àwọn màláíkà náà fi ń pè wọ́n ní ṣahidi wàkílà mashhudu lahu bil janna wọ́n níbi tá fi pè wọ́n ní ṣẹ̀yídì ni pé a ti jẹ́rìí pé ọmọ àlìjẹ́nà ni wọ́n látara ṣẹ́yìdà mashhudu lahu bil janna wàkílà lè anna ò hayyun inda Allahi hadirun akọ́nìtumọ̀ ẹni wípé ọlọ́run ọba ti jẹ́rìí sí inú al wípé wọ́n kàn kú ní tara ni alàyè ni wọ́n lọ́dọ̀ ọlọ́run àmì sọ pé lè annahu shahida ma a'adda Allahu lahu min al-karamat wọ́n ní tàbí pé ní ẹni tó kú ṣẹ̀yídí tàbí pé ṣẹ̀yídí ni pé òun náà ti rí àwọn nǹkan tó lọ ń palẹ́ sí kalẹ̀ fún nínú àwọn àpọ́nlé bẹ́ẹ̀ mi ṣe bọ́ lára rẹ̀ báyìí àwọn àpọ́nlé tó lọ ń palẹ́ sí kalẹ̀ fún nínú àlùjànnà ọlọ́run òfin àwọn afáà tún sọ ọ̀rọ̀ lérí ẹ̀ tí wọ́n fi pẹ́ tó ní ṣẹ̀yídí almat'un ẹ rí pé ẹni tí àjàkálẹ̀ àrùn tó pa ṣẹ̀yídì ni min haythu sawat lakin laysa min haythu mada al-hukm ẹni tí àjàkálẹ̀ àrùn pa ń sìn sáwẹ́ àbáníwẹ̀ akínusílá àbáníkínusílá máa annáwó ṣẹ̀yídì ìran kan nìyẹn nínú ìrànṣẹ́ yìí walmabtun ẹni tó ṣe wípé inú rún ló pa pẹ̀lú àlàyé tá a ṣe síwájú ó náà ṣẹ̀yídí ni lakinnahu ṣẹ̀yíd min haythu madha as-sawab la min haythu madha al-hukm kìí ṣe wípé àníkí òun sílẹ̀ ákùn sọ̀rọ̀ torípé ṣẹ̀yídí ní ti ẹ̀san ni wal-ghariq ẹni tí ó kú sómi wa sa'ibul hadmi ẹni tí nǹkan wó paná wa shahidu fi sabilillah èyí tó wà nígbà sálà wọ́n aṣọ lẹ́lẹ̀ karùn-ún yìí òun gangan ni ash-shahid min haythu al-hukmi was náà lẹ́yìn tó ní pé shahidu fi sabilillah ẹni tó kúkú shahidi so hadith tí al-imam nawawi àkọ́kọ́ hadith na kọ́kọ́ mú wáyé wọ́n ti pín fún wa abẹ́kọ̀ wọ́n sọ àwọn èyí tó ṣe wípé ṣùhádà ni wọ́n min haythu mada al-hukm aw al-ahkam àtàwọn tó jẹ́ pé ṣùhádà ni wọ́n min haythu al-thawab wal-ahkam hadith yìí ó ti gbé méjèèjì ó ti gbé jáde fún wa afọ́wà al'imamun nawawi alayhi rahmatullah ọlọ́n kọba ayọ́nu sí wọn àwọn wá pín aṣọ́adá wọn kún ọ̀sọ́nà mẹ́ta ìpín méjì olè ìta àti sọ́ọ̀ ìpín ẹlẹ́ẹ̀kẹta ó náà lẹ́ni tó ṣe wípé ó jagun sójú ọ̀nà ọlọ́run làákínnahu ghalla al-ghamima aw shibha dhalik nígbà tán lọ jagun ọjà sójú ọ̀nà ọlọ́run lóòótọ́ kódà kùtìlà wọ́n pa àmọ́ ìgbà tí ó kú àṣírí padà tú pé ó jalè ó ti jí àwọn nǹkan ogun ojú pamọ́ Al-Imam Nawawi wọ́n wá ní orú ẹni bẹ́ẹ̀ kútìlà àyíndà kìtàlì al-kuffar ojú ogun ẹ̀sìn ló kú sí wà laysa bishahid wíṣẹ́ ṣẹ̀hídì fi wà laysa shahidan nínú ìdájọ́ náà iṣẹ́ ṣahid so ìpín kẹta yẹn ni al-Imam Nawawi ni wọ́n mú wa bẹ̀ bákan náà àlàyé kan tó wá ń bẹ tó jáde nínú hadith yìí tó yẹ ká tàná bá a lọ síbẹ̀ wọ́n ní wà ṣahidu fi sabilillah wọ́n ní àtẹni tó kú sí ojú ogun ẹ̀sìn ẹni tó lọ jagun tó jogun ẹ̀sìn wọ́n jagun òun náà jagun ogun ti wá parí ẹ́n nkọ́bọ̀sìl harb ogun ti parí wọ́n wá ti kó lójú ogun wọ́n wá ń bọ̀ nlé wọ́n wá ń bọ̀ nlé ọwọ́ á sùn kò bá jí. هل يعتبر شهيدا نعم نعم يعتبر شهيد لماذا عن ماذا اوكي نعم لكن كأنه لا يترتب عليه حكم الشهادة يثاب على نيته لا على أنه شهيد يثاب على نيته لا على أنه شهيد nítorí pé gbólóhùn wa ṣẹ̀hídú fi sabilillah gbà tó ń bẹ lójú ogun yẹ tó kú sójú ogun fọwọ́ ṣẹ̀hídú ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ti parí ogun ó ti ń bọ̀ wálé ọwá sùn lọ́nà ọwá kú naturally wọ́n ó wọn ní ẹ́ wọ́n ó kírun síra kírun tó bá ti dọ́gbọ́n dà yóò gbẹ̀san ó jagun ọ̀nà ọlọ́run ṣùgbọ́n kò ojú ọ̀nà ọlọ́run yóò gbà ládàá ṣùgbọ́n kì í ojú ọ̀nà lọ. hadith tí àfáà mú wá láti fi ṣe ẹ̀rí pé algazu naam alkuflatu kagasuwe ẹni tó ń sẹ́rí bọ̀ láti ojú ogun bí ìgbà tí yẹn lọ jagun náà ni kò sọ pé ṣàhádà àbí ṣàhádà wà nínú nọ́sọ̀rì سواء هذا القياس ما الفارق الإمام النووي عليه رحمة الله أمق من شو أنا متابعه أقوى أن توجه شهيدي توقو شهيدي من حيث الثواب ومن حيث الحكم òun náà ni ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run tó kú síbẹ̀ tápá ìdájọ́ ń bẹ lé ó sì kú ṣẹ̀yìdì ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tó ṣe wípé ṣẹ̀yìdì ni ṣùgbọ́n kì í ṣe kó jagun pẹ̀lú àwọn àdìsí ta kàí ẹni tí ó pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ìwáyà mi ń bẹ tó sọ pé obìnrin tí ń bẹ nínú ẹ̀jẹ̀ bímọ bóyá ó bímọ olùdarí láì fi ìwé fásitì hàn àbó ń bímọ lọ́wọ́ kọlọ̀n kò ṣọ́wọ́n bẹ̀. òun náà irúfẹ́ obìnrin yẹ ikú ṣẹ̀yìdì lókùn sákùnzílá màá ṣé wọ́n wẹ̀ ẹ́ náà ṣàwọn nǹkan tí àwẹ̀ kó kílẹ̀ sí wọn bẹ̀rẹ̀. wà á nìho látọ̀dà fún Abu Hurairah bákan náà kọ́lọ́n kó bá yọ ní sùn. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ń bi àwọn sàbẹ́ léèrè wípé ma ta'udduna shuhada'a fikum àwọn wo lẹ́yìn kà sí ẹni tó kúkú ṣẹ̀yí dín nínú yín náà ànábì ń bí àwọn sàábà rẹ̀ ma ta'uduna shuhada fi àwọn olẹ̀yìn tí ẹ mọ̀ táàlé pẹ̀lẹ́ tó kù ṣẹ̀yìdí àwọn olẹ̀yìn kà sẹ́ni tó kù ṣẹ̀yìdí láàrin yìí kọlu ya Rasulullah abala kan náà ni wọ́n mọ̀ wọ́n bá dá nàbí lóògbére òjíṣẹ́ ọlọ́run man qutila fi sabilillah fún ọ̀ṣẹ̀ ẹni tó bá lọ ja sójú ọ̀nà lọ anábì iná ṣùgbọ́dá ọmọtí ìdánlọ́kọ̀lẹ̀ tó bá rẹ̀ kó do àwọn èèyàn yìí nìkan lẹ́fẹ́ pèlẹ̀ tó kúkú ṣẹ̀yìdì ni ajẹ́pọ̀ àwọn tó kúkú ṣẹ̀yìdì wọ́n kéré pọ̀ náà lè ọmọ ni kọ́ọ̀lù fọ́mọ̀nì kùn ya Rasulullah àwọn tàbí wá nílò òjíṣẹ́ ọlọ́ àwọn wo tún ni a lè kà sí àwọn tó kúkú ṣẹ̀yìdì kọ́ọ̀lù anábì ni man qutila fi sabilillah fahuwa shahid èyí tẹ́ sọ yẹn bẹ́ẹ̀ ni ẹni tó lọ jà sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tán pa á síbẹ̀ ṣẹ̀yídì ni wà màmá ta fi sabilillah fọwọ́ ṣẹ̀yídì ẹni tó ṣe pé kìí ṣe pé wọ́n pa ojú ogun yẹn gangan ló kú sí kìí wọ́n pa ó lójú ogun yẹn tẹ́ǹpẹ́lẹ́ jẹ́lẹ̀ ojú ogun yẹn ló kú sí wà màmá ta fi tọ̀rùn ẹni tó bá kú fi tọ̀ọ̀rùn tú ipasẹ̀ àjàkálẹ̀ àrùn fọwọ́ ṣẹ̀rí ṣẹ̀rí lónà wà mọ̀mọ́ kẹfìlì bákùn ni fọwọ́ ṣẹ̀rí ẹni tó bá ti pé ariwo inú lókè títí títí tẹ́mẹ̀ fi bọ́ lára rẹ̀ àìsàn inú ló mú ni ó jẹ nǹkan ni inú oorun ló mú ni àbọ̀ ń yàgbẹ́ títí tẹ́mẹ̀ fi bọ́ lára rẹ̀ fọwọ́ ṣẹ̀rí wọ̀lọ̀gọ̀rí kù ṣẹ̀hì òjíṣẹ́ ọlọ́run ní ẹni tí ó bá bódò lọ tó mi gbé lọ tó tẹ̀rì sínú omi tó mú mi yó tó fi kú ṣẹ̀hìdì lò náà lọ́wọ́ muslim imam muslim náà gba ilé wa so nínú hadith àwọn ìpín tí aṣọ́adá tí wọ́n pín sí وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá pa látara wípé kò fẹ́ kí wọ́n gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbàtí ó fẹ́ dáàbòbò dúkìá rẹ̀ lọ́wọ́ ajẹmí ń pa kan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó lè jáàmù rọ̀bà wọ́n fẹ́ gba owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n yọ ká rẹ̀ ni wọ́n bá wọn fà á pé ẹ̀ lè gbà á wọ́n bá pa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ànábìnrin fọwọ́ ṣẹ̀hìdì ikú ṣẹ̀hìdì ni ẹni náà kú fẹ́gbẹ́rù ṣàhádà eléyìí ṣàhádà tó ń fil ṣàhádà tó ń fi thawab la irú ẹni ẹ tá a bá padà rí ẹ padà rókù rẹ̀ wọn ó kírun sẹ́ni yẹn la abẹ́kọ̀ wọn ó sì wọ. وعن أبي الأعور سعيد بن زيد بن عمرو بن نفيل أحد العشرة المشهود لهم بالجنة رضي الله عنه ثابت أداركم أبو الأعور سعيد بن زيد بن عمرو بن نفيل وكانوا وكان نبي جاركم على الجنة لا تعيني قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والمبلين وديش الله أنت man qutila duna malihi fahuwa shahid gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá pa lábẹ́ pé ó ń jàjàgbara láti dáàbò bo dúkìá rẹ̀ ni wọ́n fi wá pa òṣìṣẹ́ ọlọ́run ní kò ṣẹ̀rí lóko wa man qutila duna damihi fahuwa ẹni tí wọ́n bá pa lábẹ́ pé ó ń dáàbò bora rẹ̀ pé mi nígbà kọ́ pa mí ó ń dìfẹ́ǹdì ara rẹ̀ láti má jẹ́ kí wọ́n gbẹ̀mí ẹ̀ àfihàn wọn padà wá pa anábì ní fọwọ́ ṣẹ̀yìdì ṣẹ̀yìdì náà lẹ́ni ẹ̀ wọ̀mọ̀ nkútì làdúnà dínní fọwọ́ ṣẹ̀yìdì ẹni tí wọ́n pa nítorí pé ó ń dáàbò bo ẹ̀sẹ̀ ikú ṣẹ̀yìdì lòun náà kú wọ̀mọ̀ nkútì làdúnà ahlihi fọwọ́ ṣẹ̀yìdì ẹni tí wọ́n pa nígbà tó ń dáàbò bo ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ á ń lọ ẹ̀ǹkan bá ń gbé wọ́n bá san ilé ààrẹ mi gbà ó bá wọ èèyàn nìkan bá o mà àdúgbò tó wáyé ó yẹ mẹ́lẹ̀ ààrẹ ẹmú wọ yàrá lọ fún wa ó bá ní láyé afá yóò mọ àwọn tó ń bá sọ̀rọ̀ yìí òun mọ̀ yín o òun ò mọ̀ yín o ṣùgbọ́n lè dẹ́n sọ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ mọ́tò gbígbà sí fún náà gbígbà sí fún wọn ìgbà tó wá rí pé agbára àwọn ọ̀fẹ́ ka àti gbébọn fún lórí wọn bá pa anábì ní fọwọ́ ṣe bí kò ṣe lóko torí pé kutila duna ahlihi fọwọ́ ṣe anábì sallallahu alaihi wasallam anábì ní kò ṣe lóko irú ẹni yẹn wọn á kí sí la wọn sì wọn wẹ̀ رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح وعن أبي هريرة رضي الله عنه قال أتدى فأبوه إلى قلن قبع يونسوا قال جاء رجل من رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أراكم قال باجي شالون يروجي شالون أرأيت إن جاء رجل يريد أخذ مالي قل له جي شالون تاني كباوا بامي تفيد باوومي غصبا بغير حق وفعل له بوجو وفي الدعوة ببالون قال أنا بني fàlá tó àtìhì màlìkà má fún lówó rẹ̀ má fún kọ́ọ̀lù ọ̀rọ̀ ayẹta ìkọ̀tàlà ni olódò níbi tí ti fẹ́ fún yẹn tó bá múra àjà sí mi tó fẹ́ bá mi dà ńkọ́ kọ́ọ̀lù ànábì ìwọ náà dojú ìdàkọ́ arákùnrin tó wá bèè pé òjíṣẹ́ ọlọ́ ọ̀rọ̀ àìta ń kọ̀tàlà tó bá wá pa mí kọ́ kọ́l fọ ẹ̀ǹtẹ̀ ṣòhìd anábìrin tó bá pọ̀ ikú ṣẹ̀rí lóko kọ́l arákùnrin tó wá bèè pé ọ̀rọ̀ àìta ń kọ̀tàlì tìhù ilé òjíṣẹ́ ọlọ́ tó bá yẹ pé mi ni mo pa níbi tí mo ti fẹ́ dìfẹ́ǹdì ara mi kọ́l anábìrin wàfin náà ọmọ náà òun yẹ ọmọ náà tòun ti pọ̀ páhùn náà yóò tún jíyà ní ọ̀dọ̀ ọlọ́run rọ̀wá o muslim imam muslim ni wọ́n gba ẹgbà wa hadith eléyìí wa ẹgbà wa eléyìí alimam Nawawi ẹ̀kún wọn ní rọ̀wá o muslim ìtumọ̀ ẹ̀ ni wípé nínú àfọ́dù imam muslim tafarrada bí muslim anil bukhari kò sáàdì sí ẹni sọ̀rọ̀ bukhari hadith tàwa kàyí ẹ̀rí pòun tún kó ìtumọ̀ tó tún pọ̀ nínú àwọn ìran tí ṣùhàdá tí wọ́n tún pín sí ṣùgbọ́n gbogbo àwọn ìran tá a kà kalẹ̀ yìí ọ̀kan ṣoṣo nínú wọn náà lè tó pé yatarattabu alayhi thawab wal hukm òun náà ni alladhi qutila fi sabilillah wọ́n gba àwọn èyí wọ́n gbàládà pé wọn kọ́kọ́ ṣahidi hadisi ti afọ́ Abu Huraira eléyìí tí a kà kẹ́yìn àwọn afáàyò àwọn fawaid tó pọ̀ wọ́n fà jáde nínú hadisi náà inú àwọn fawaid tí wọ́n fà jáde nínú hadisi tá a kà yìí wọ́n ní falhadisi yadullu ala anna al-asla fi an-nafs wal-mal al-ismatu wal-hurma. al asla fi an wal mal al ismatu wal hurma wọ́n jẹ́ kóyọ́ wa wípé ìpìlẹ̀ ẹ̀mí dúkìá ìpìlẹ̀ rẹ̀ ní wípé nǹkan tá a sọ ní ẹ̀mí kankan òwúrọ̀ tá a fẹ́lẹ́fẹ́lẹ́ sí ẹ̀mí ẹlẹ́mì bó fẹ́ gbẹ̀mí ẹlẹ́mì bó fẹ́ gba dúkìá onídúkìá fàlàyé bí ó sọlẹ̀ ẹ̀yìn ti dáwọ́ alẹ́ yìí máa ẹnikẹ́ni ò tayọ ààlà láti lè fẹ́ gbẹ̀mí ọmọlàkejì láti lè fẹ́ gba dúkìá ọmọlàkejì وهما من الضروريات الخمس التي يجب حفظها àwọn nǹkan márùn-ún gbòógì tí ṣẹ̀rẹ́ ọlọ́run ọba tó wá láti fẹ́ dáàbòbò ọ̀kan nínú nǹkan márùn-ún òun náà ni annafsu walmal waddin wal'irb wal'aql méjì nínú ẹ̀ òun almal wal nafs tànàbìbí sọ pé mọ́gbà tẹ́bà pa ọ́ tó bá kú ìkúṣẹ̀ rí lókú láti lè jẹ́ kí ó wà lẹ́mìí wa wípé eyín okan gbúdọ̀ tàtọ́ wà kó kàkà sọ̀rọ̀ ń dàbẹ́ bó ti dẹ̀ jẹ́ pé kọ́lọ̀ kó sàánú àwa nínú Yorùbá ni Yorùbá ni ah ẹ̀yà ẹ máa mú lọ ẹ̀yìn náà lẹ́nu ìjójó ó wà lára nínú Yorùbá ṣùgbọ́n ẹni tọ́lọ̀ fi sàánú àwọn ọmọ ìyá wa Haúsá sùfàànà ó gbowó rẹ̀ ọ̀ọ́yà pa kò tó mọ́wọ́ ẹ̀ lọ gbogbo alágbẹ́lẹ̀ rẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún kan ní sangombi ẹ̀rọ wa gbé owó táwọn kan fẹ́ wa gbé owó ẹni tó ń bá àwọn olè yìí dá òun kọ́ ló lówó ó kàn sáà mọ̀ rí owó àwọn èèyàn àwọn òní wọ́n sa yànnàyànnà ṣùgbọ́n irọ́ àwọn yòrò owó yẹn gbé lọ wọ́n sàládàáyàn nàyànlá òun náà sà wọ́n àkírá àwọn yorùbá yẹn gbọ́lọ́ ẹni yẹn ó sì ń bẹ láyé àwa wà lọ́wọ́ àbọ̀ kò sówó rẹ̀ nínú owó yìí ó ṣùgbọ́n òun rò pé kí ni ẹ ìwà gbé ẹ̀yìn rẹ̀ nínú ìdágbọ́yé àdìsí ṣùgbọ́n yorùbá tó yòókù ìtàn ẹ̀yìn náà lẹ́ẹ̀mí ìgbẹ́ ilẹ̀ ní gbogbo ẹ̀ nǹkan tó jẹ́ káwọn nǹkan yìí ó rọrùn ní dínà bá ti dúpọ̀ kọmá ọ̀pàá yìí kọ́nà ẹlòmí ó lè jẹ́ pé ìgò lásán orí ìgò lọ́yọ̀ ọ̀ta tó fi dẹ́rù àbíbà àbíbà eré yóò jùmọ̀ yàgbá nítorí pé يخاف من الموت وإن الموت الذي تفرون منه فإنه ملحق asìlù ni wípé agbúdọ̀ protect ẹ̀mí àti dúkìá ṣẹ̀ríà ó wá láti wá protect ẹ̀ bákan náà hadith yìí arimújáde ń bẹ̀ wípé dalilu ala jawaz qatli al-mu'tadi bi ghayri haqq in kana la yandafi'u illa bil qatl àrímújáde ń bí wípé ẹni tí ó bá attempt láti gbẹ̀mí èèyàn tí èèyàn bá fẹ́ defend ara èèyàn tí èèyàn rí pé kò sọ́nà tí èèyàn fi lè defend ara èèyàn níbi tí náà attempt àti pa ènìyàn náà wọn ni yẹjúùs kò lẹ́tọ̀ kò sí nínú pé èèyàn ṣẹ̀ qala ibn al-Mundhir rahimahullah àfọwà ibn al kọ́lọ́wọ́n bá kí ó bá kẹ́ wọn kó bá yọ́nú sí wọn. wọ́n ní awamul ulama ayé jumhurul ulama àwọn tó pọ̀ nú àwọn olùmọ̀ wọ́n panu pọ̀ ala qitalil muharib ala kulli wajhin àwọn tí wọ́n bá ń gbé sùmọ̀mí bí àwọn bandits kankan yẹn wípé gbogbo àwọn olùmọ̀ ẹ̀sìn náà panu pọ̀ pé ó lẹ́tọ̀ọ́ láti gbógun tì wọ́n láti pa wọ́n wà mudafa'atihi anil mal wal ahli wan nafs ọ̀ranyàn ẹ̀tọ́ ni kí wọ́n defend ẹ̀mí látọwọ́ wọn ká defend àwọn èèyàn àtàwọn ẹ̀mí wọn àti dúkìá wọn kámọ́kàn só kámọ́kàn só sọ̀rẹ́ndà wọ́n ti dé ó ti parí náà nìyẹn wọ́n ti dáwọn ẹ̀gbẹ́ lọ mọ́ wá wọ́n ti fún wa lówó wọ́n ti fi lọ ìṣesí yẹn ọ̀tàkùn tí ṣẹ̀rẹ̀ islam ọ̀tàkùn. ṣé ẹ̀rọ pa àfọwọ́ ẹ̀fún ni mò ń bẹ̀rẹ̀ wọ́n kọ síra àkàtà ń pè ní alìjìmá nínú rẹ̀ náà jùmú jáde ìjìmá wà lọ́dọ̀ àwọn afa pé alimuhari àwọn tó bá ṣe wípé olùgbógun ti àlàáfíà kan máa dúkokò mọ́ ẹ̀mí àti dúkìá ṣẹ̀rẹ̀ àníkan bá wọn jà kan pa wọn láti lè jẹ́ káwọn èèyàn gbégbèsè ayé yìí àlàáfíà kọ́lọ̀ ìmáàmù náwàwí rahimahullah afọ́wà ìmáàmù náwàwí kọ́lọ̀ kó bá yọnu sí wọn wọ́n ní jawazu kọtílù kọ́fíd lè ákàdìl máàlì dèdè rẹ̀ hak in tó lẹ́tọ̀ọ́ ni ẹni tó bá gbèrò láti gba dúkìá rẹ̀ lọ́nà àìtọ́ sàwá àkánil máàlù qalilan aw kathira yálà owó tó fẹ́ gbà yẹn lọ́wọ́ rẹ̀ dúkìá rẹ̀ yẹn kéré ni àbó pọ̀ ni ó gbúdọ̀ attempt láti gbàjà wọn náà attempt àti gbàjà mọ́kàn gbé nǹkan yẹn fún mọ́jọ gbé lọ bẹ́ẹ̀ nítorí ìtumọ̀ àdéhùn tí a kà yìí wàhádà qawlul jumhur min al-ulama eléyìí ni ọ̀rọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn àfa tó bá àwọn àfa mi sọ pé tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ yẹn tó bá kéré fẹ́ kọ́ attempt àti gbàjà tó bá yẹ pé tó pọ̀ wọ́n fà ṣùgbọ́n àwọn tó pọ̀ jù náà àwọn olùmọ̀ wọn kò bá jẹ́ dúkìá kékeré ní o kò bá jẹ́ púpọ̀ mọ́ fún tó bá fẹ́ gbà lágídí attempt láti bàjẹ́ kódà tẹ́mi rẹ̀ bá bọ́ sí khalas wàkọ́lá báàdù ashabi màlíkì àwọn apá kan nínú àwọn tí wọ́n rin ojú pọnà mọ́dàbù mọ́ màlíkì àwọn ní láàyè ju sùkọ́tìlùhù ìgbà tó labàṣẹ́ àyẹ̀síra wọ́n tó bá pé nǹkan kékeré lọ́fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ó fẹ́ bá aṣọ rẹ kàfáwò wàtò àm àbọ̀kàgbé ráìsì kan tó rà gbogbo ráìsì tó rà yẹn náà kò ju one thousand and five hundred naira lọ ọkàn wà á ọkàn jàpá lọ́wọ́ ọkàn kú lọ́bẹ̀ ah, ah. Ah, ráìsì yẹ sír nǹkan kékeré ni wàhádà lẹ́yìn tàbí ṣẹ́yìn wọ́n ní eléyìí kò délẹ́kùn pọ̀ lọ́wọ́ àpá wàsọ̀wáàbù mà kọ́ láwù aljamahir alimami Nawawi wọ́n lè rí tó lálàáfíà jù ó lọ́rọ̀ àwọn jùmúrò wà á mọ̀lùmùdáfà anil harim wọ́n ní ṣùgbọ́n kí èyàn ó dáàbò bo ìyàwó èyàn wọ́n ní fàwà jíbà ọ̀nà èyàn ni ẹ̀wọ̀ àwọn òtòkè tá ń sọ jawaz o lè ṣe o sì lè mọ́ sí báyìí ni Yorùbá dúró sí pé tí wọ́n bá fẹ́ gbó rẹ̀ lọ́mú lọ. yẹjúz alikital wọ yẹjúz adamulikital rúkṣọ yẹn ni yorùbá lọ mú torí pé yẹjúz ni mọ́mù náà wà mú. ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé almudafa'atu an alharim alharim ay azawja ẹnìkan ní ọya rẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn fẹ́ balásìpọ̀ wọ́n à ẹ̀yin náà lẹ́ni ẹ̀yin lẹ́ni yẹ́jì tó ọ̀bá bẹ̀rù kó kán pa shahid kò shahid lọ́kù náà wọ́n ní fàwàjíbà tó ń bèèrè àkìlá kò sí ìyàpọ̀ ẹnu kankan lọ́dọ̀ àwọn àfá lórí pé kẹ́yìn ó dìfẹ́ǹdì ìyàwó èèyàn wà fílmù dàfà àti àní nọ́fsì bilkọ́t في مذهبنا ومذهب غيرنا والمدافعة عن المال جائزة غير واجبة lọ́dọ̀ àwọn àṣàfihíyà wọ́n ní tó bá yẹ pé owó náà fẹ́ gbà sí ìṣẹ̀lẹ̀ tẹ́mi ẹ̀dẹ̀ fún akúnfẹ́ ọ̀fẹ́ gbowó rẹ̀ lọ́dọ̀ àwọn àṣàfihíyà wọ́n ní kì í ṣe dandan ni kí wọ́n náà àtẹ́mtì kò fẹ́ pa ẹni ẹ̀ tó bá gbà á ó gbà lọ́nà tó bá sì lè fáìtì ẹ̀ kò sí láti bẹ̀ tó bá dẹ̀ lè fáìtì tó bá jẹ́ owó wọ́n ní sùnmọ́ tó bá pé ìyàwó ọ̀wá àjìbá bílà khilaf kò sí khilaf láàrin àwọn àfa lórí eléyìí bákan náà nínú àwọn kata arímú nínú hadithi yìí alhadith dalilu ala idom manzilati man kutila duna mali arínú àdìsí wípé ẹni tí wọ́n bá pa lábẹ́ pé ó ń dáàbò bo dúkìá rẹ̀ ẹ̀san rẹ̀ pọ̀ lànàbì fi sábẹ́ pé ṣèyíd náà lẹ́ni rẹ̀ faqad hakama alayhi nabi sallallahu alayhi wa sallam bi annahu shahid sotúrò ẹ̀ bá ṣẹlẹ̀ tẹ́ni ẹ bá padà kú kò kú lásán o ikú ṣẹ̀rí ló kú fala usawabu shuhada'i fil akhirah yóò gbalada ẹni tó kú ṣẹ̀rí bí níjọ́gbọ́dà kìyàmà wa in kana la yasilu ila martabati shahidil ma'araka akala se lada rẹ̀ lè mọ́tò ẹni tó kú sójú ogun ṣùgbọ́n náà gba lada ẹni tó kú ṣahidi ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀kọ́ tá a rí múnú hadith yìí òun náà ni wípé a rí nínú hadith yìí wípé ẹni tí ó dúnkokò mọ́ ọmọlàkejì láti gba ẹ̀mí ẹ̀ àbí láti gba dúkìá rẹ̀ tẹ́nìyàn náà wá tó kojú ẹ̀ tó wá láǹfààní láti borí rẹ̀ tó wá pa ànábì ní wọ́wọ́ fi nà ẹni tó pa yẹn náà yóò tún bọ̀ náà ọmọ náà yìí. àwọn àfáàní wa ma'lum anna madhhab ahli sunnati níta mọ̀ ní pé tó bá lọ jẹ́ pé ẹni mùsùlùmí ni ẹni tó wá dúkòkò mọ́ ẹ níbi tẹ́ ti lọ́n ṣe fàǹfà agbára rẹ̀ wá kà wá pa ǹjọ́ o dáràn lábẹ́ òfin ṣẹ̀ríà o dáràn torí pé dìfáà ni láti dáàbò bo ẹ̀mí rẹ̀ anábì wa sọ pé wà fi náà ọmọ náà ni tẹ́lẹ̀ bá jẹ́ mùsùlùmí àwọn àfáà ni wà ma'lum anna madhhab ahli sunna adẹ̀kí ma pé madhhab ahli sunna ni pé anna al-muslima la fi an tí mùsùlùmí bá wọ́n náà gan kò ní rá gbére nínú náà ayé ìtànàbí sọ fún àbí mi wípé fàmáàna wà fi náà ayé mustahikun dhalik irú ẹni yẹn ti lẹ́tọ̀ọ́ sí náà fàkọ́dí yùjá àzí fàyọ̀ àzàbí náà ọlọ́run lè jẹ́ ní àjọ́bọ̀dà kẹyàmà pẹ̀lú pé yóò wọ̀ náà lákín màálùú ilẹ̀ aljanna yóò padà wọ aljanna náà padà wàkọ́dí yóò fa àánú tó bá dẹ̀ wọ ọlọ́run ọlọ́run lè sàmójú kúrò fún ilà an yakuna mustahilan lè dáríkà min ghairi ta'wil àfi tá a bá rí pé ẹni ni inna la nukaffiru ahlal qiblati bi dhanbin ma lam yastahilla àwa ò ní pé ẹni tó ṣe ọlọ́run ẹni tó jẹ́ mùsùlùmí tó bá ṣe ọlọ́run a ní pè ní kèfèrí látara ẹ̀ṣẹ̀ ma lam yastahilla lókùrúgbà tí ò bá sọ ẹ̀ṣẹ̀ yẹn bẹ̀ tọ́ bẹ́ẹ̀ bá sọ ẹ̀ṣẹ̀ bẹ̀ tọ́ ẹ̀ṣẹ̀ di tó di halal èèyàn di kèfèrí látara ẹ̀ bí kẹ́nìkan sọ pé lọ́dọ̀ tòun òun ọgbà pé àrọ́ mu ni dìnnà halal ní tó sọ ìfọwà kàfẹ́ kì í ṣe torí ẹ̀sìn yẹn lábẹ́ kàfàrà rẹ̀ ṣùgbọ́n kàfàrnáú listihlal listihlal ma harramahu Allah òun ló fi di ìyàtọ̀ tó ń bẹ láàrin wa àtàwọn khawarij yẹn alkhawarij yukaffiruna ahalal qiblati bidambi bi ma'siyah wa amma ahlus لا يكفرون أهل kiblati bi dambin illa inda istihlaliha àyàfi tí mùsùlùmí bá sọ ẹ̀ṣẹ̀ di halal a sọ pé kèfèrí ni látara pé ntọ́lọ̀ ń ṣe ní haram ó sọ di halal wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ irú ẹni tí ọ̀rọ̀ tánàbí sọ mí pé wọ́n wà fi nàár ní tá a máa ń bẹ̀ ni wípé wọ́n wà mustahiqun bi adabin nar ó lẹ́tọ̀ọ́ sí kọwọ́ náà tátàl mọ̀ṣíyà bó bá wọ ọlọ́run ọlọ́run lè kì sínú náà bó bá sì pẹ̀ fáńbẹ̀ yóò padà jẹ́ yóò wà jẹ́ náà bó bá sì wọ ọlọ́run ọlọ́run lè ṣe àmójúkúrò fún lérí hada wallahu ṣẹwárí mas'ala yìí ẹni tí wọ́n fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ yálẹ̀ ìní rẹ̀ ni pàápàá jùlọ ẹ̀mí nínú hadithi yìí agbọ́yé wípé prósẹ́sì pé o fẹ́ dìfẹ́ǹtì ara rẹ tí ẹ̀mí ẹ̀mí ẹ bá bọ́ látọwọ́ rẹ ò dáná kankan lábẹ́ òfin àfọwọ́ aṣọ́tí ní Uthaymin alayhi rahmatullah ìgbà tí wọ́n bí wọ́n ní béèrè yìí pé ẹnìkan fẹ́ gba ẹ̀mí rẹ̀ ǹjẹ́ wọ́n náà lè attempt láti gbẹ̀mí ẹ̀ padà kó tó lè kó ń gbẹ̀mí rẹ̀ afa Sheikh Ibn Uthaymeen wọ́n wá ní àlàyé lórí eléyìí wọ́n lò náà ni pé yadfa'u bil as'al fal as'al bóyá ni tí ó fẹ́ múra kó fẹ́ bọjà yìí sí mọ́tì kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pékọ́ àtẹ́ǹtì ẹ̀mí ẹ̀ bóyá àdá ló mú lọ́wọ́ bó ti fẹ́ bọ̀ ọ̀tá jẹ́ ti ọwọ́ rẹ̀ ó ju àdá sí ọwọ́ tiẹ̀ náà ọwọ́ ẹ̀ gé kò lè kò padà pọ̀ mọ́ ṣéèkì Ibn Uthaymeen ni pé al-asal torí pé al-qatlu al-qat'u pé kò gé ọwọ́ rẹ̀ yẹn ó sì fúyẹ́ dùkọ́ àtẹ́ǹtì pé òfin pààyàn torí pé yìí tó ń gbé bọ̀ yẹn tó ló ń fẹ́ pọ̀ yẹn ó lè dìfẹ́ǹdì nǹkan yẹn kó má ṣẹlẹ̀ lọ́nà tí ò ní kó o ṣe kí ni òkú pa àfàṣẹ ibn Uthaymin alayhi rahmatullah àwọn náà mú eléyìí wá wọ́n ní fa nǹkan náà yẹn dáfi òbí kọ́tìlì yàdé yìí wọ́n ti báyìí pé yìí tó ń gbé bọ̀ yẹn tó bá gbé ọwọ́ rẹ̀ tó tájẹ̀tì ọwọ́ rẹ̀ tó gbé ọwọ́ rẹ̀ kò ní pa ọ́ wọ́n ní kó gé ọwọ́ rẹ̀ yẹn òun ló dáa ju kó pa lọ. wọ́n ní bẹ́ẹ̀ àyà kúnná mọ́ alimọ̀tẹ́dì alẹ́ ìsáyẹ̀fì gẹ̀ẹ́sẹ̀ tí àyẹ̀bùtara bí ìyàdẹ́ yìí fa iná wula yẹjú àyẹ̀kùtùlà wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kó parọ́ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àná kọ́tì àlìyàdẹ́ àhùwànù nínú kọ́tìlì torí pé tó bá gé ọwọ́ yẹn ìyẹn sì fúyẹ́ ju pé kó gba ẹ̀mí rẹ̀ lọ. fàyìn káfà áyùbàdìrà òbí kọ́tì fàyìn lẹ́wọ́ àyẹ̀kùtùlà ṣùgbọ́n tẹ́ni ẹ bá rí pé ẹni yìí ọwọ́ tí ń gbábọ̀ yìí òun ò lè tájẹ̀ tí ọwọ́ rẹ̀ yóò á fi kóhun àtẹ́ǹtì láti pa lápòjúwe ní ìsì ìbọn wà lọ́wọ́ tiẹ̀ èèyàn ń sáré bọ̀ pẹ̀lú àdá bọ́ bá lọ fẹ́ gbàdá ẹ̀ lọ́wọ́ rẹ̀ kò sí ṣé ẹni yẹn ó lè tájẹ̀ tí kóhun pa al-jawab na'am qala Ibn Uthaymeen wọn ni bẹ́ẹ̀ ni law khafa tó bá ń páyà bí a nà òlà òdá fún abil afal kọtàlá tó bá ní nǹkan kékeré ní kó fi pàdé ẹ̀ tó kàn lè jẹ́ kó ṣubú tí ò fi ní nǹkan yẹn ṣe ṣùgbọ́n bó ṣe ṣubú yẹn orí wípé ṣùṣubú yẹn ò lè dí lọ́wọ́ pé kọ́ mọ́ pa kọtàlá ìwọ náà ti àtẹ́ǹtì kò pa kó tó dọ́rọ̀ fàlàwò àyàkùtòláhù lè annáwò kọ́ ìfún àlànà nítorí pé òun páyà lórí ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú ntí ẹni ẹ tó ń gbé bọ̀ wá sí ọ̀kánkán ọ̀dọ̀ rẹ̀. sọtí a bá wo ọ̀rọ̀ àfọwà Ibn Uthaymeen alayhi rahmatullah àríkọ́lá ìtọ́wọ̀n náà ń ṣe ń bì wọ́n jẹ́ kó di mọ̀ fún wa wípé ọ̀rọ̀ tí ànábì sallallahu alayhi wa sallam tánàbì sọ wípé tí ẹnìkan tí ó bá fẹ́ gba dúkìá yín àbí tó bá attempt láti gba ẹ̀mí yín ẹ̀yìn náà ìbàjá tí ó bá pa ọ́ ikú ṣẹ̀yìdí nìwọ́kú tí wọ́n bá pa falashin kò sí nǹkan kan òun ni ó tún ṣe kí ni ó ni ó tún jíyà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ṣẹwárí tá a sọ yìí àwọn kan bẹ tí ọ̀rọ̀ yìí rárá tí wọ́n máa ń fi nǹkan yìí tí wọ́n fi máa ń fi fẹ́ máa tàbùkù Islam wípé irú ẹ̀sìn wo nìyẹn ẹ̀sìn tó ṣe wípé ìlànà rẹ̀ àwọn òfin tó gbé kalẹ̀ òfin yẹn barbaric lọ ni òfin pé ẹn kó kàn sáré lọ kó lọ pààyàn kó lọ sígbà kó lọ sàwó nínú òfin ayé gan-an òfin tayé Nigerian constitution njí mo kà yìí nọ́rọ̀ ànábì tó wà bẹ̀rẹ̀ ẹlọ́bẹ̀rù nínú òfin Nigeria constitution Nigerian constitution tó wà bẹ̀rẹ̀ tí ẹ bá lọ wo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú criminal law section thirty two subsection two tó wà bẹ̀rẹ̀ ní constitution Nigeria tó wà bẹ̀rẹ̀ pé lábẹ́ pé o fẹ́ dìfẹ́ǹdì ara rẹ tí ẹ̀mí ẹnìkan bá bọ́ látọwọ́ rẹ wọn ò ní kà ọ́ sí pé ẹni tó pààyàn nítorí bẹ́ẹ̀ ní constitution Nàìjíríà rẹ sẹ̀ǹpẹ́lẹ̀ mi ó kàn máa sọ̀rọ̀ gbàù ẹ̀ lè ṣe bàbáàrí club ẹ̀ ṣẹ̀ríà náà ẹ̀ ọlọ́pàá yà nítorí bẹ́ẹ̀ ní constitution Nàìjíríà náà nìyẹn akáláṣe ó láwọn ṣòro conditions àwọn conditions tí wọ́n á mú wáyé náà ó ti wà nínú tí ṣèkí nínú tèmi nǹkan sọ tó ti wà lẹ̀ nínú àwọn conditions bíi mẹ́ta ni tí wọ́n mú wá èmi ò yí barista o ṣùgbọ́n àwọn kan ń pàkíyèsí sí ní tó bá jẹ́ lọ́yà ó ń gún òye kò lè dá nǹkan sọ kò lè dá padà ó wà ń bẹ̀rẹ̀ àkọ́kọ́ nínú àwọn conditions táwọn mú wá tó bá lómi ó mọ òkúta kí ló wá dé tẹnìkan bá wá pa ẹnìkan tí wọ́n wá sọ pé wáyé tó fi pa ní káwọn ọlọ́pàá òmù ní tó máa ń fà ní wípé àwọn conditions mẹ́ta kan wà tí wọ́n fẹ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ rí condition mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká tó lè gbà wípé òyìn sọ̀daràn alákọ̀ọ́kọ́ náà wọ́n gbọ́dọ̀ rí wípé àmọ̀dájú ó wà wípé ẹni yẹn àtẹ̀ǹtì àti fẹ́ gbẹ̀mí rẹ̀ Ogudo gbúdọ̀ kìíní yẹn ó gbúdọ̀ clear bẹ́ẹ̀ ó gbúdọ̀ clear bẹ́ẹ̀ tí kìí ṣe pé bóyá ni o kàn fura lórí àwọn ẹgbẹ́ omi tí lọ ẹgbẹ́ bẹ̀ lọ́wọ́ bàbá kó bàyà bó ló ṣe mọ̀ pọ́dọ̀ tiẹ̀ níbọ̀ àmọ̀dájú gbúdọ̀ wá pé ẹni yìí o àníyàn tó ní ó àtẹ́ǹtì ìtọ́dẹ̀ fi attempt yẹn nǹkan tó lè jẹ́ sábà bí nǹkan lè fi gbẹ̀mí èèyàn tó gbúdọ̀ wà bẹ̀. bákan náà náà àwọn nǹkan tó gbúdọ̀ wà ń bẹ̀ ni wípé lápòjúwe ó rí wípé agbára rẹ̀ ti ká ẹni yẹn dànkó fẹ́ pa ó lọ́nà tí ò ní ìdí kò pa lápòjúwe nísìn báyìí ó mú ọbẹ̀ lọ́wọ́ ń bọ̀ wá bọ̀ bó ti fẹ́ mú ọbẹ̀ lọ́wọ́ òkàn fún ní òfún fàṣẹ ó ṣubú lulẹ̀ ó ṣubú lulẹ̀ tàbí ó mẹ́rẹ́ ń sá lọ ó nà bá sí bí ṣe ń sá lọ ọ̀pá òtí dáná ní òfin nàìjíríà nínú wáyé ọ̀pá kò àtẹ́ǹtì àti mọ́ ó ti ń sá lọ ò lẹ́tọ̀ àti ṣèkìlì ò lẹ́tọ̀ àti pa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ́ àti àwọn àlàyé míì tí wọ́n sọ èyí tó ń fẹ́ mú jáde níbẹ̀ tí mo fẹ́ kó yé wa náà ni wípé àkíkọ̀tàn in tá a sọ yìí náà gẹ́lẹ́ bó ṣe wà nínú constitution Nàìjíríà náà ni hmm? bó ṣe wà níbẹ̀ náà ni ṣùgbọ́n tó bá wá fẹ́ lò àwọn májẹ̀mú tọrọ mọ́ tọ́ọ̀ bá mọ́ mẹ́jọ yọ̀ lẹ́nu ó tún lè lẹ́wọ̀n sí ṣòlò gbọ́dọ̀ fi mọ àwọn nǹkan tọ́rọ̀ mọ nínú abẹ́ òfin ti Nàìjíríà èyí tá a wá sọ náà nínú hadithi yìí àwọn àfáà ti ṣe gbogbo àwọn àlàyé yẹn ẹwà àlàyé tí Sheikh Ibn Uthaymeen náà sọ àlàyé tí bàbá Ibn Uthaymeen náà ó ṣe déédéé pẹ̀lú gbogbo àwọn shurut condition provision ti law Nigerian constitution náà mú wa ká tó lè consider wípé ẹni tó bá pa lábẹ́ epo fẹ́ dìfẹ́ǹdì ara rẹ̀ tí àfi ní kà ọ́ sí apààyàn yóò láwọn òfin tó gbúdọ̀ pè. ṣé gbogbo àwọn nǹkan yìí yóò dìka mọ̀ yìí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣe ẹ̀sìn Islam ó ṣe ní àṣepé ẹ̀sìn táyọ ẹ̀sìn téèyàn kàlẹ́ mọ́ àfojú kékeré wò àti téèyàn mọ́ àtọ́bí kí tí wọ́n kí ni wọ́n jẹ́ ń ṣe ń bẹ̀ gan ẹ̀sìn Islam ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ fàkẹ́ ìfàlà báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀ torí pé gbogbo tí ń bẹ nínú Islam tanzilun min rabbil alamin gbogbo rẹ̀ pátá ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló sọ kalẹ̀ òun ló sì ṣe bẹ́ẹ̀ abdullah subhanahu wa ta'ala eléyìí tí a ké fún wa yìí bá ọlọ́run tí kò ṣe wá láǹfààní àwọn èyí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run tí kò wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله